ọwọ́ tẹ àbókí lákùrẹ́ ọmọ ọlọ́mọ ló fẹ́ jí gbé díẹ̀ ló kù kí wọ́n lu ọmọ haúsá kan pa lẹ́yìn tọwọ́ tẹ̀ ẹ́ níbi tó ti ń gbìyànjú àti jí ọmọdébìnrin kan gbé nílùú àkúrẹ́ lágbègbè ọjà márùnú arárọ̀mí nílùú àkúrẹ́ lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ kẹwàá oṣù kínní ọdún 2024 tá a wà yìí aláròyé gbọ́ pé níṣe ni mọ́là náà díbọ́n bí ọ̀kan nínú àwọn tó ń ṣa irin kiri lórí ààtàn lásìkò náà ló rí ọmọbìnrin ọ̀hún tíyẹn lọ yàgbẹ́ níbi igbó kékeré kan tó wà nínú pápá ìṣeré tuntun tó wà lágbègbè arárọ̀mí lákùrẹ́ ni mọ́là yìí bá kí ọmọ náà mọ́lẹ̀ ó sì jù ú sínú àpò arómiyọ̀ ńlá kan tó gbé lọ́wọ́ igbe ọmọbìnrin yìí ni ìyá ìyá rẹ̀ tó wà nítòsí igbó gbọ́ tó fi sáré jáde láti wá wo ohun tó ń ṣẹlẹ̀ sí i gbogbo akitiyan rẹ̀ láti rí ọmọ yìí jágbà padà nínú àpò tí ògbólógbò ajínigbé ọ̀hún jù ú sí ló já sí pàbó pẹ̀lú bó ṣe tún dojú ìjà kọ obìnrin náà tó sì ṣe é léṣe yánnayànna ariwo ìjàkadì láàrin òun àti ìyá arúgbó yìí làwọn ará àdúgbò gbọ́ tí wọ́n fi rán jáde gbogbo wọn ni wọ́n sì jọ pawọ́pọ̀ mọ́ ọkùnrin ajọ́mọgbé ọ̀hún kí wọ́n tó ṣẹ̀ṣẹ̀ ránṣẹ́ sáwọn ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn láti wá mú un ó tó bíi wákàtí kan tí wọ́n ti wà lẹ́nu ọ̀rọ̀ náà kí àwọn ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn tó ráàyè gbé afurasí ọ̀daràn yìí kúrò lágbègbè ibi tí ìṣẹ̀lẹ̀ yìí ti wáyé pẹ̀lú báwọn èèyàn kan ṣe fárígá pé àwọn kò ní gbà kí wọ́n gbé e lọ wọ́n ló di dandan kí àwọn dáná sun nítorí ó ti jẹ̀bi ikú lórí ìwà tó hù náà. olùṣeyẹ ìyáde ló ṣàkójọ ròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online faith adébọlá ló kà á sétí ìgbọ́